alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi ja'ala zakat alfitri tuhuratan lis-sa'im ọba tí ó ṣe jaka èyí tí a ń pè ní zakat alfitri tó ṣe ní nǹkan tí yóò máa fọ àwẹ̀ wa mọ́ wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá wa muhammad wa ala alihi wa sahabatihi alkiram àtàwọn aráalé àtàwọn sahaba lápapọ̀ ìkọwọ́tàlẹ̀ iman ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa èyí tí afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí nǹkan tó pàtàkì nínú àwẹ̀ wa ni òun náà ni fíkẹ́ zakat al-fitr kí ni àgbọ́yé tá a gbọ́dọ̀ ní nípa jáka yíyọ zakat al-fitr a máa ń pè ní jáka nínú èdè yorùbá ètí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni oúnjẹ tí a máa ń gbé fúnra wa lọ́dún kọ̀la àbí ọdún kọ̀túnla àbí láàárọ̀ ọjọ́ ọdún léyìí tó jẹ́ pé yóò máa jẹ oúnjẹ tí a máa fi sínú tá a sọdún rọrùn hadi izaka ẹ̀rí jákàtà wíyí tá ń pè ní zakatul fitr wajibatun ala alqadiri dandan ni fún gbogbo ẹni ó lágbára láti yọ bil adillati min alqur'ani wa sunnah alukur'an sọ̀rọ̀ lérí ẹ̀ sunna nabi náà sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́wọ́n bá wọ́n sọ ní kur'an ní karim ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim qad aflaha man tazakka ọlọ́wọ́n bá ní wọ́n ma ti jèrè wọ́n ma ti jèrè àwẹ̀ wọ́n ma jèrè tó pọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ma yọ jáka wọ́n ma yọ zakatul fitr ari eléyìí nínú suratul a'la quran 87 aya 14 aya lẹ́ẹ̀kẹrìnlá وعن عبد الله ابن عمر رضي الله عنهما قال أتوري رتقسي ننو سنة نبي محمد صلى الله عليه وسلم تنسو فون ويبي كايو جاكا دندان فون بينو بلغبرا أفاو عبد الله بن عمر أن فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر أن يجيس الله محمد أسيني دندان فرض أوجب أسيني دندان إكبي أكبر ما يجاكا sa'an min tamur aw sa'an min sha'ir ayọ̀ sa'un kan sa'un yìí òun náà ní jìríkà tànàbì tí máa fi ń bu nǹkan sa'a ànábì ní dandan ní káyọ̀ sa'un ẹyọ kan nínú làbídùn aw sa'an min sha'ir àbí sa'un kan nínú wheat òun náà ní àwọn nǹkan tí wọ́n máa ń jẹ ń gbà náà ẹ̀yọ́ miami faraba dandan ni kó yọ jáka tó bá ti lówó tó sì lágbára tó fi yọ alihakimatu mi mashru'iyyatiha kí ló dé tí ọlọ́run bá fi ní ká máa yọ jáka tàbá parí àwẹ̀ ramadan annaha tuhratun lis-sa'imi min al-lagwi war-rafath ọlọ́run ọba yóò fi fọ àwẹ̀ wa mọ́ kúrò níbi gbogbo àwọn ìgbọ́kúgbọ́ ìríkòrí ìsọkúsọ wa ta'amatun lil-masakin yóò tún wá jẹ́ ìka ibi kúrò fún gbogbo àwọn tálíkà láàárọ̀ ọdẹ ọdún táwọn náà lè jẹun ayọ̀ wọn lè jẹun ọ̀dùnnú wa shukurun lillahi ta'ala ala itimami faridati suyam lẹ́yìn náà yóò tún wá jẹ́ pé àfin dúpẹ́ fọlọ́run bá wa sàrà yẹn jama àfin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ ní kẹ́mìwọ́ gba àwẹ̀já àdẹ̀lílù ẹ̀rí lérí tí ń sọ yìí òun náà ni ọ̀rọ̀ àfáwọ̀ abdullahi ibn abbas wọ́n ní farada rasulullah sallallahu alayhi wa sallama zakat al-fitr anabi ṣe jaka sakatul fitr anabi ṣe ni dandan fún gbogbo ẹni tó bá gba àwẹ̀ àtẹni tí ó gba àwẹ̀ tuhuratan lis-sa'imi kọlíbà fọ àwẹ̀ aláwẹ̀ mọ́ min al-laghwi war nínú àwọn ìsọkúsọ àti ìgbọ́kúgbọ́ ìríkúrí wa tu'matan lil-masakin yóò tún máa wá jẹ oúnjẹ fún gbogbo àwọn tálíkà tí ò sí owó lọ́wọ́ wọn káwọn náà kí wọ́n lè róúnjẹ jẹ láàárọ̀ ọjọ́ ọdún alaman tajibu zakatul fitr jákàtà wíyí àwọn àwọn olóṣè ọ̀ràn yàn lélẹ́rí wọ́n ní tajibu alẹ́lẹ́ mùsùlùmí lẹ́kọ́dìrì dandan ni fún mùsùlùmí tó lágbára ìbá gbàwẹ̀ ìbá má gbàwẹ̀ àni abdullahi ibn umar afáwọ̀ abdullahi ibn umar àwọn ni wọ́n gba àdísì yín wá wọ́n ní farada rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n lànà bí sẹ́ni dandan zakatul fitr kayo jaka sa'an min tamr aw sa'an min sha'ir sa'un kan nínú làbídùn àbí nínú wheat alàlẹ́ abdi anabi ni dandan ni fún gbogbo ẹrú kóun náà yọ jáka wàlúhórì ọmọlábí náà yọ wàlúdẹ́kari ọkùnrin ọyọ wàlúhùnfà obìnrin ọyọ wàlúsọ̀gìr ọmọ kékeré ọyọ wọn yọ fún tí ọba lágbára ẹ wàlúkẹbìrì àgbàlagbà náà yọ mínàlẹ mùsùlùmí pẹ̀lú májẹ̀mú kí gbogbo wọn jẹ́ mùsùlùmí ẹ̀yọ́ mayami gbogbo mùsùlùmí pátá ní ọyọ jáka ala rabbil bayt ẹ̀ wá rí ẹni tó jẹ́ baálé ilé ó di ọ̀ràn àyàn kọ́yọ jáka ti tiẹ̀ kọ́yọ tàwọn àyàwó rẹ̀ kọ́yọ ti gbogbo àwọn ọmọ ẹ̀ kọ́yọ ti àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ àwọn ẹbí tí wọ́n ń gbé lọ́dọ̀ ẹ̀ kọ́yọ àwọn jáka wọn tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ẹ̀ rí ọmọ ọ̀dọ̀ àbẹ́bí tí èsè mùsùlùmí ti ń bá wa gbé àníyàn jáka fún nítorí wọ́n èsè mùsùlùmí anabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé adul fitra amma tamunun ẹ̀yọ jákà fún gbogbo àwọn tẹ́ ń darí tẹ́ ń fún lóúnjẹ àwọn tí wọ́n ń bẹ lábẹ́ yín ẹ yọ fún gbogbo wọn kẹ́yìn ní oṣù fúnra yín kọ́dà wa afa wa Uthman ibn Affan radiyallahu anhu àwọn ní yóò tún da oyún inú káyọ jákà fóun náà èèyàn lòun náà òun náà ń bọ̀ wálé ayé wọn ní káyọ fóun náà wa man lam yastati' ẹni tí ọba wa ní agbára ìfàlẹ́ àjẹbọ̀nà àlè kì í ṣe dandan ní kọ́yọ jákà o ọ lágbára ọ jẹ láàárọ̀ ọjọ́ ọdún ọwọ́n lè jẹ gbèsè kán dákun kán má ṣàì gbọ́n ló ń jẹ kó fi yọ jáka irọ́ o gbogbo ẹni tó bá lágbára wọn ní kó yọ ọ ẹni tó sì lágbára yìí ọmọ rẹ ọlọ́nà máa ẹlòmí yóò pọ̀ wọn lágbára yóò sì ránṣọ ọdún yóò lọ wọn lágbára yóò ra bàtà ọdún jama mùsùlùmí kò ní yọ jáka ò ń ṣẹra ẹni o ààwẹ̀ rẹ ó ti lọ́dọ̀ ọlọ́wọ́n ọba lábùjẹ́ ń jẹ́kù ẹni tí ò lágbára rárá tí ò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tí ò lágbára rárá àbí tí ó jẹ láàárọ̀ ọjọ́ dún nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kò tún ní nǹkan mi lẹ́yìn ẹ̀ wọ́n ní kò ní ìdíkọ̀ yọjá ká ọlọ́run tẹ́lá níyà rẹ̀ àjìnáṣu zakatul fitr ẹ rí àwọn nǹkan tá a máa fi ń yọjá ká tá a zakatul fitr ya ghalibu qutul balad oúnjẹ tá a bá ń jẹ láwùjọ wa lágbègbè wa tí ọ̀rọ̀ rọrùn fún tálíkà láti tètè sọdún jẹ láàárọ̀ ọjọ́ dún tóun náà fi dunnú lọ eid nínú ẹni gàrí jama nínú ẹni ẹ̀wà rice flour làbídùn sẹ̀mó wheat èlùbọ́ gbogbo àwọn nǹkan tá a kálẹ̀ yìí ọ̀rọ̀rùn fún tálíkà láti tètè sọdún jẹ kó tó lọ Eid òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam anabi náà ṣe àwọn oúnjẹ tí wọ́n ń jẹ lọ́dọ̀ tiwọn ní dandan oúnjẹ táwa náà ń jẹ dandan ní lérí tiwa náà ká fáwọn èèyàn oúnjẹ tá ìjẹ ń bí kẹ́nìkan ọmọkùnrin bí o farada Rasulullahi sallallahu alayhi wa sallam sa'an min tamr anabi lóhun ṣe ní dandan kẹ́ ẹ máa fún wọn ní sọ́ọ̀hún kọ̀ọ̀kan nínú tamuru labidun àwọn máa ń jẹ àwọn náà ń jẹ yẹn bínà àwòsàn àmì ṣàìrì àbí kẹ́ fún wọn ní sọ́ọ̀hún kan nínú wheat nínú wheat ẹ àwọn náà máa ń jẹ wheat bínà alhamdulillah sẹ́rù oúnjẹ táwọn ìjẹ́ ńlẹ̀ yorùbá kẹ́ni kan máa fi yọ jáka o miqdaru zakat al-fitr dèdè òǹdìwọ̀n wo láwa yọ fún gbogbo àwọn tí wọ́n ní ká yọ fún sọ́ọ̀hún rasuli sallallahu alayhi wa sallam jìríkà nabi ni wọ́n pè ní sọ́ọ̀hún sọ́ọ̀hún yìí ẹ̀yọ̀ kan rẹ̀ lèyàn yọ fún èrí kan ẹ̀rí àwátaba ní múdù ńlé múdù mẹ́rin ní ṣe déédéé sọ́ọ̀hún kan adé pé múdù mẹ́rin mẹ́rin láàyọ̀ fún èrí kọ̀ọ̀kan àwátá ní sọ́ọ̀hún a sì ní múdù wọ́n ní ká lè wá golo mílìkì ká wá fi wọn ráìsì àbí gàrí àbí ń ta fẹ́ fi yọ ọ́ kọ́ wá jẹ́ mẹ́rìnlá agolo mílìkì mẹ́rìnlá nínú ráìsì òun náà ní èrí kan agolo mílìkì mẹ́rìnlá nínú gàrí òun náà ní èrí kan àwa ń wọn o a sì rí i pé agolo mílíkì mẹ́rìnlá ní ṣe déédéé sọ ẹyọ kan tí ń ṣe múdù mẹ́rin wọ́n tọ́ba ti ní sọ lo múdù ò ní múdù wàá wá agolo mílíkì ò ní sí mílíkì ń bẹ́ o agolo mílíkì ọ wàá fi wọn gaari ó fi wọn ráìsì ó fi wọn ẹ̀wà mẹ́rìnlá òun lè rí kan bá lé lé yọ yọ mẹ́rìnlá fún rẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ ọ yọ mẹ́rìnlá mẹ́rìnlá fún wọn ọmọ kọ̀ọ̀kan mẹ́rìnlá mẹ́rìnlá àwọn tí wọ́n ń gbọ́dọ̀ rẹ̀ bó ṣe yọ tí ó fi kárí nìyẹn yẹjú sùn tawkil wàláhì kò burú ká bẹ̀yàn ìpẹ́ dákun ẹ má sábà mi yọ ọ́ tí wọ́n bá ti yọ ọ́ fún wa ẹni tó ní ọbọ̀ yọ tó bá ti yọ wọ́n ti yọ náà nù ni. àlè yukhruju naqidu badalan min zaka ìjà àlè fowó yọ jáka qala jumhurul ulama àwọn tó pọ̀ dundun àwọn àlùfáà wọ́n ní annahu la yajuz wọ́n ní kọ̀tọ́ o ká mú owó ká wá fi ṣe déédéé jáka èyí tá a fi máa pínlẹ̀ ṣàtìgàrí láàárọ̀ ọjọ́ ọdún kọ́ wá jẹ́ pé owó la máa fáwọn èèyàn àwọn àlùfáà ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀ kò níbàámu pẹ̀lú súnà alákọ̀ọ́kọ́ ni pé afáwọ̀ abdullahi bin umar oní rasulu sallallahu alayhi wa sallam farada zakat alfitiri sa'an min tamur tamur kìí sowó oúnjẹ ní débẹ̀ oúnjẹ lànà ṣe ní dandan fáwọn ará madina ìpè ká máa fi yọ jákàá ọlọ́run ṣe ní lakọ̀dí kánà lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ọba ní mo fànàbì kalẹ̀ fún yín kẹ́ ẹ máa kọ́sẹ̀ rẹ̀ ẹ̀ ká máa kọ́sẹ̀ ẹ̀ ìtàn nàbì ṣe ní pé oúnjẹ là nàbì fi yọ ọ́ suratul ahzab quran thirty three ayah twenty one ẹlẹ́ẹ̀kejì owó ń bẹ lásìkò anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ọ̀sọ́ fún àwọn sàhábà kan fowó yọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí oúnjẹ tá ń gbé káàkiri láàárọ̀ ọjọ́ kejì ọdún àbọ́dún kọlá yẹn gàrí ráìsì wíìtì àti ẹwà tá ń gbé fúnra wa yẹn ọ wà nínú àwọn ẹ̀wà ẹ̀sìn wa tá a fẹ́ kọ́ gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí pé ẹ̀sìn wa ẹ̀sìn àánú ni bá a ṣe ń ha ẹran bẹ́ẹ̀ ni máa ha oúnjẹ máa fúnra wa lóúnjẹ lẹ́yìn tiwa àánú bá dé ìkẹ́ bá dé oúnjẹ bá dé kò lọ́pọ̀lọpọ̀ àwùjọ tàbá ti ní ká mọ́ fowó yọ látara pé èlò la fẹ́ sọ fáwọn èèyàn pé iye báyìí ní jákà ní price rice ọ̀tọ̀ price gari ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tí wọ́n ń ta wíìtì èlò gan la fẹ́ sọ fáwọn jama pé iye báyìí lọ́wọ́ fi yọ jákà rẹ̀ ẹ má jà lówó jama lópin ìgbà tó pé oúnjẹ sì ń bẹ láwùjọ wa lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sí lọ́wọ́ wọn tá a fẹ́ fún jákà tá gbówó lé wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní fowó ń jẹun mọ́ wọn wà lọlé fẹ́ra bàtà yóò máa fẹ́ra sọ àfikún fẹ́ra káàdì àfikún wọn fẹ́ra nǹkan míì ebi yóò máa pa láàárọ̀ ọjọ́ ọdún àwọn tó bá ti gbóúnjẹ fún kò ní choice oúnjẹ yìí náà ni ó ṣe láàárọ̀ ọjọ́ ọdún èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ní bá wa lágbára lẹ́yìn ìgbà yẹn pé à ń gbà mọ́jọ jáka tán ọ̀yàgbà jáka ọ̀yàgbà one thousand mo fún ọ sí kò sí tó burú bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ àyà wa táwọn wà níbi UK àbí wọ́n wà ní àwọn ìlú míì náà láwọn ìlú òyìnbó tó jẹ́ pé kò sẹ́ni tí wọ́n gbé ráìsì fún kò sẹ́ni tí wọ́n gbé gàrí fún kò sẹ́ni tí wọ́n gbé wíìtì fún wọn láwọn yẹn wọ́n lè fowó ránṣẹ́ sí àwọn ìmáàmù àwọn àfẹ́sìn tí wọ́n fọkànbalẹ̀ sí ká bá wọn rà á tí wọ́n bá bá wọn rà á tán kí wọ́n wá pín fún àwọn tó yẹ kí wọ́n pín jákà náà fún wákàtí ìkàràjìhà nígbà wo la máa yọ jákà náà èyí tó lọ́lá jù tó dáa jù òun náà ni láàárọ̀ ọjọ́ ọdún òun ló dáa jù àmọ́ wọn ni kò sí tó burú tá a bá yọ ọlọ́dún kọlá àbọ̀dún kọtùnlá anábìwá muhammad sallallahu alayhi wa sallam anabi ni mani adaha qabla as-salah ẹni bá yọ jaka ka tó kírun ìdí fọwọ́ zakatu makabula eléyìí ni jaka tó lọ́wọ́ gbà ó yọ fọ àwẹ̀ rẹ̀ mọ́ wọ́n mani adaha ba'da as-salah ẹni bá lọ́ọ́ lè yọ jaka tiẹ̀ lẹ́yìn ìdí fẹ́yà sadaqatu mina sadaqati ọkàn sí sàrà lásán náà ni ọlọ́wọ́ gbọ́ sàrà rẹ̀ àmọ́ kò dàbí kò yọ ka tó lọ ìdí ẹ̀yọ́ mayami jaka tawi ìwọ farara rẹ̀ kò gbé jaka rẹ̀ kò lọ fún tálíkà tó láǹfààní bẹ́ẹ̀ tó ọba wọn láǹfààní kọ́ lọ́lẹ̀ fún ẹ̀kọ́ lọ mọ́ṣáláṣí lọ́dọ̀ àwọn ìmáàmù kẹ̀sì fọlọ́n kọ́ wọn lọ́rùn ìpẹ́ ẹ̀dákun ẹ̀yin ìmáàmù ẹ̀dákun ẹ bá fáwọn tẹ̀bí ń pa o ẹ bá fún wọn o wa 'ala al-fuqara an yadhhabu ila gbogbo àwọn tálíkà tí ò sí lọ́wọ́ wọn mọ́ṣáláṣí tó bá ti wà ládùúgbò yín ẹ̀ lè bá ìmáàmù bẹ́ẹ̀ ẹni kọ́ dákun kó fún yín jákà nínú àwọn jákà tí wọ́n kó sí lọ́dọ̀ kẹ́yìn náà kẹ́ bá dunnú ẹ má tijú o àyè tijú o ebi ọ̀dà aláwọ̀ ọlọ́run ní fi bí pa wá o torí yín gan lọ́lọ́run fi ṣe jákà ní ọ̀ràn àyàn nítorí pé kí gbogbo yín náà kàlejò sọdún kàlejò dunnú pẹ̀lú oúnjẹ láàárọ̀ ọjọ́ ọdún àwọn abẹ́ lọ́hùn nínú àánú rẹ̀ àtẹ́gbọ́ra rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọṣàjá fi dùnnú sọdún yìí kọ́lọ́n ọba Allah kó wá gbogbo alẹ́ lórí rẹ̀ kọ́lọ́n já sọdún ayọ̀ fastaghfirullaha innahu huwal